Fílípì orí kẹta. Ní àkótán, ará, ẹ máa yọ̀ nínú Olúwa. Kì í ṣe ìnira fún mi láti kọ̀wé ohun kan náà sí yín, ṣùgbọ́n fún yín ó jẹ́ àìléwu. Ẹ kíyèsára lọ́dọ̀ àwọn ajá. Ẹ kíyèsára lọ́dọ̀ àwọn oníṣẹ́ búburú. Ẹ kíyèsára lọ́dọ̀ àwọn onílà, nítorí àwa ni onílà tí ń sin Ọlọ́run nípa ti ẹ̀mí. E àwa sì ń ṣògo nínú Kristi Jésù àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara bí èmi tìkára mi tilẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara bí ẹnikẹ́ni bá rò pé ó ní ìgbẹ́kẹ̀lé nínú ara tèmi tilẹ̀ jù ẹni tí a kọ nílà ní ijọ́ kẹjọ láti inú kùkùté Ísírẹ́lì wá láti inú ẹ̀yà Bẹ́ńjámínì Ébérù láti inú Ébérù wá ní ti òfin Farisí ni èmi ní ti ìtara èmi ń ṣe inúnibíni sí ìjọ ní ti òdodo tí ó wà nínú òfin mo jẹ́ aláìlẹ́gàn ṣùgbọ́n ohunkóhun tí ó ti já sí èrè fún mi àwọn ni mo ti kà sí òfo nítorí Kristi nítòótọ́ láì ṣe àní àní mo sì ka ohun gbogbo sí òfo nítorí ìtayọ̀ ìmọ̀ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo mo sì kà wọ́n sí ìgbẹ́ kí èmi kí ó lè jèrè Kristi kí a sì lè bá mi nínú rẹ̀ ní àìní òdodo tí èmi tìkára mi tí ó ti inú òfin wá ṣùgbọ́n èyí tí ó ti inú ìgbàgbọ́ wá nínú Kristi òdodo ti Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ kí èmi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀ nígbà tí mo bá fara mọ́ ikú rẹ̀ bí ó lè ṣe kí èmi kí ó lè dé ibi àjíǹde àwọn òkú kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná tàbí mo ti di pípé ṣùgbọ́n èmi ń lépa ǹṣó bí ọwọ́ mi yóò lè tẹ èrè náà nítorí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá. Ara èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná ṣùgbọ́n nǹkan yìí ni èmi ń ṣe èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà níwájú èmi ń lépa láti dé òpin eré ìje mi fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà ẹ jẹ́ kí iye àwa tí í ṣe ẹni pípé ní èrò yìí bí ẹ̀yin bá sì ní èrò mìíràn nínú ohunkóhun èyí náà pẹ̀lú ni Ọlọ́run yóò fi hàn yín kìkì pé ibi tí a ti dé ná ẹ jẹ́ kí a máa rìn ní ojú ọ̀nà kan náà kí a ní èrò kan náà ará ẹ jùmọ̀ ṣe àfarawé mi ẹ sì ṣe àkíyèsí àwọn tí ń rìn bẹ́ẹ̀ àní bí ẹ ti ní wa fún àpẹẹrẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ní rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti ń wí fún yín nígbàkúgbà àní tí mo sì ń sọkún bí mo ti ń wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébù Kristi ni wọ́n ìgbẹ̀yìn ẹni tí í ṣe ìparun ikùn ẹni tí í ṣe Ọlọ́run wọn àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn àwọn ẹni tí ń tọ́jú ohun ayé nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run láti ibi tí àwa pẹ̀lú gbé ń fojú sọ́nà fún olùgbàlà Jésù Kristi Olúwa ẹni tí yóò sọ ara ìrẹ̀lẹ̀ wa di ọ̀tun kí ó lè bá ara ògo rẹ̀ mu gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípasẹ̀ èyí tí òun lè fi tẹ orí ohun gbogbo ba fún ara rẹ̀.